ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. ẹ kú ìsinmi ẹ̀ ní ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọn ni àwọn yèyé mẹ́ta wọn ní inú wọn ò dùn sí Queen Naomi o nítorí nǹkan tó ṣẹlẹ̀ ní inú palace wọ́n ní gbogbo àwọn ẹ̀bùn tí àwọn èèyàn fi ránṣẹ́ wọ́n ní ó pọ̀ jamburata ni nítorí àtìpadà wá sínú palace wọn wọ́n ní ṣùgbọ́n àwọn èyèyè mẹ́ta náà wọ́n ní wọ́n lọ ṣe ẹ̀bùn sí wọn wọ́n nígbà tí wọ́n kó dé inú palace wọ́n ní àwọn yèyé mẹ́ta wọ́n gbọ́ pé Queen Naomi ní kí wọ́n má gba ẹ̀bùn àwọn yèyé mẹ́ta wọ ilé kó má kó mọ́ ẹ̀bùn tí wọ́n kó fún àwọn ní inú palace wọ́n ní inú àwọn yèyé mẹ́ta pé ó bàjẹ́ pé báwo ni Queen Naomi ṣe máa ṣe irú nǹkan báyìí fáwọn wípé àwọn ti bẹ Queen Naomi ní gbogbo ìgbà wípé gbogbo ọ̀nà làwọn ti fi bẹ̀ wọ́n wípé kí wá ló dé tí Queen Naomi tó ń ṣe báyìí fáwọn ẹ̀yìn èèyàn lé nǹkan tá a gbọ́ tí wọ́n ní Queen Naomi sọ nìyẹn àti àwọn yèyé mẹ́ta ẹ̀yìn èèyàn lé ẹ̀yìn náà mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ pé ayẹyẹ àti múkúẹ Naomi padà ò ní wọ́n ń ṣe ní ìsìn nínú pálásì kábíyèsí. wọ́n ní báwo ni queen Naomi ṣe máa ní kó má gba ẹ̀bùn táwọn kó wá wípé nǹkan tí queen Naomi ń ṣe ò dáa wípé pẹ̀lú gbogbo bí àwọn ṣe bẹ queen Naomi queen Naomi ò ní ẹ̀mí ìdáríjì wípé queen Naomi wá ní kó má gba ẹ̀bùn àwọn wípé ṣó yẹ kí queen Naomi ṣe nǹkan tí wọ́n ṣe yìí wọ́n ní àwọn yèyé mẹ́ta àwọn ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí àlẹ́jílè bí a ṣe gbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ò ní gist yìí ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé preparation Queen Naomi ni wọ́n ń ṣe nínú palace nísìn wọ́n ní oríṣiríṣi àwọn èèyàn náà ń mú ẹ̀bùn wá ní gbogbo agbègbè sí agbègbè àwọn ọ̀rẹ́ kábíyèsí ni àwọn olórí gbogbo wọ́n ní gbogbo wọn náà mú ẹ̀bùn wá fún Queen Naomi nínú palace nítorí pé wọ́n padà bọ̀ wá sí inú palace àti prince Tadéníkàwò ìgbésẹ̀ yẹn ni wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV Atude, Mashola Gist TV. Atude, bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Atunde. Àgbẹ̀ tuntun dé, àgbẹ̀ tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist máṣọ́lá túndé o oh. àtúndé máṣọ́lá gist tv àtúndé ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí mashola gist yorùbá ni a máa ń sọ lórí channel yìí a máa ń sọ yorùbá nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa à ń polówó ọjà lọ́lọ́kùn lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv at gmail.com ọlọ́run elédùnmarè àrùn gbogbo ètí tó ń gbọ́ wa lọ́wọ́ o royal gist wa àti celebrity gist wa máa mú wa ní àárín ọ̀sẹ̀ láti monday títí ní friday àmú public gist wa àmú wa. Ni politics gbogbo ẹ̀ báyẹn èyí tó jẹ mọ́ ọ̀rọ̀ ìlú àti ọ̀rọ̀ òṣèlú àmúwá ní. ní sátọ̀dé àti sunday ni a máa ń mú gbogbo ẹ̀ wá ẹ̀yìn èèyàn lé ọ̀rọ̀ àwọn yèyé mẹ́ta ò ní ó bẹ́ sílẹ̀ nínú palace nítorí pé gbogbo ẹ̀bùn tí wọ́n kó wá láti padà wá. Wa Queen Naomi wọ́n ní Queen Naomi ní kán má gbà á wọ́n ní ọ̀rọ̀ yìí bí wọ́n nínú pé kí ló dé kí làwọn ṣe tó jẹ́ pé Queen Naomi máa fi máa ṣe báyìí fáwọn ipe bí ìgbà tó yẹ pé Queen Naomi ò fẹ́ báwọn sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé Queen Naomi ò fẹ́ súnmọ́ àwọn ipe bí ìgbà tó yẹ pé Queen Naomi ò fẹ́ gbà nǹkan lọ́wọ́ àwọn ipe ṣe bí wọ́n ń gba tàwọn ẹlòmíì kí ló dé tí wọ́n gba ti àwọn kí làwọn ṣe Fokoe Naomi táwọn fi dìsáàvù gbogbo irú treatment báyìí èyí tí Koe Naomi ń fáwọn ẹ̀yìn èèyàn lè nǹkan tí a gbọ́ nìyẹn o tán ní àwọn yèyé mẹ́ta sọ wípé kí ló dé tí wọ́n yọ ẹrù àwọn kúrò nínú ẹrù tí àwọn fi ránṣẹ́ sí Koe Naomi nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí oríṣiríṣi gift ni àwọn èèyàn ń kó wá láti ìletò sí ìletò fún Queen Naomi àti Tadé Nikawo wọ́n ń ta àwọn fashion bags fún obìnrin lọ́lọ́kan òjọ̀kan ẹ kàn sí wọn ní collectioncentrestore@gmail.com royal good store wọ́n ń ta fìlà fìlà obìnrin tẹ̀lé dé sí kaftan native ìró àti bùbá skirt and blouse gbogbo ẹ̀ ni wọ́n ń tà ẹ kàn sí wọn ní royalgoodstore@gmail.com ẹ̀yin èèyàn lé àwọn fìlà tí wọ́n ń tà ẹ ní láti stress ara yín láti wé gèlè mọ́ tẹ́ bá ti wọ aṣọ tẹ́ bá ti gbélé rẹ́gí ló máa ṣe lórí yín wọ́n fi òfì wọ́n fi ń ṣe fìlà gbogbo ẹlòmíì kọ́ ló mọ bí wọ́n ṣe ń wé gèlè tẹ́ bá ti wọ aṣọ tẹ́ bá ti gbé àwọn fìlà yìí sórí aṣọ yín rẹ́gí ló máa ṣe oríṣiríṣi kọ́lọ̀ àti òfì ni wọ́n fi ń ṣe àwọn fìlà wọn ẹ kàn sí wọn ní royal beauty goods and store at gmail.com ọlọ́run àrùn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o ní agbára ọlọ́run òkè òkè ni ọláyín á máa lọ ọláyín ò ní lọ ìsàlẹ̀ please share this video like and subscribe god bless you all.